ọọ̀ni ilé ife, ọba adéyẹyẹ ẹnìtàn ògúnwùsì ṣe àfihàn ọmọ ọbabìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ adébùkúnmi adéìfẹ́ pẹ̀lú bí ọmọ náà ṣe pé ọdún kan lóòkè èèpẹ̀ ẹ bí ìròyìn ọ̀hún ṣe jáde lórí ẹ̀rọ ayélujára ti instagram ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń kí ọmọ náà pé ó kú ọjọ́ ìbí bẹ́ẹ̀ náà ni ìròyìn náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àárín pé ńgbò ni ọba ní ọmọ tuntun tá a mọ̀ ṣe é mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí ọba ti jọ mọ́ kábíyèsí pàápàá jùlọ ní ti ilé Ifẹ̀ ń làwọn èèyàn máa tójú bọ̀ gbogbo àwọn tí a ń pè ní tí ọba náà pè ní amúlùdùn tí a mọ̀ sí blọ́gà ni wọ́n máa gbé gbogbo ìròyìn ọ̀hún eléyìí wá jọ àwọn èèyàn lójú pé ah ta nìyá ọmọ ìgbà ọlá bímọ àti àwọn ìròyìn àti àwọn ìbéèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ọba náà ló kí ọmọ náà tí wọ́n sì gbàdúrà pé kọ́lọ́hún jẹ́ kí ọmọ náà kó pẹ́ láyé ẹ kórí jẹ́ kí ó ṣe ohun tí ẹgbẹ́ ń ṣe ẹ tí wọ́n ní ọmọ náà òun máa ń jẹ́ kí àwọn rántí ìyá àwọn ẹ tí ó dolóògbé lọ́jọ́ sí tí orúkọ wọn jẹ́ wúrà ọ̀la ẹ ọba náà ló kí ọmọ náà tí wọ́n ń pè ní mama adebooks. adébùkúnmi adéìfẹ́ lórúkọ ọmọ náà bẹ́ẹ̀ bá nígbàgbé láìpẹ́ yìí ni ọba náà ni wọ́n bí ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ tadénikáwò tí wọ́n bí fún olórí sílẹ̀kùn ọlá naomi agbàládùra pé kí orí jẹ́ kí gbogbo àwọn ọmọ ọba kí wọ́n pẹ́ láyé láàyè ẹ yóò bá náà ní